Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. It's just a short video. Good evening, everyone. Mm, I can't lie. I like baffle. Good evening. How are you everyone? Ṣé dáadáa lẹ́wà? Mo ti ń gbé gbégbé bóyá màá lè jáde látàárọ̀. I've been too busy. Mo ṣáà máa ń take time to update àdéhùnjọ́jú. Ẹ kú bó ṣe ń lọ. Mo lè má lè ṣe gbogbo chat yẹn lálẹ́ yìí but uh, we'll come back to. tomorrow. I'll come back tomorrow when I'm, you know, when I have enough room, yeah, to cover the whole of my topic. I should have time tomorrow. Mm -hmm. that be awesome, eh? Marty, free law awesome. Should have that ever. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Folúṣọlá ṣe wà. àní kúrò lórí ẹ̀ àfi tá a bá gba justice fún àwọn ẹbí tí àdé exonerate ara wa mo rí gbogbo update rí lúwòwò ìyẹn lókìlì òkété mo rí gbogbo jàtìjàtì tó ń ṣe ń bẹ̀yìn mo ti sọ fún un kò tí ì gbàṣe dáadáa ọ̀nà tó fẹ́ gba escape route ẹ̀yẹn kò lè work ó sì máa padà sẹ́sẹ̀ àárọ̀ ẹ̀ ìyẹn iṣẹ́ bàjẹ́ ń láti padà wá ṣe ó máa wọ gbogbo ẹ̀kú oyè ẹ̀ ó sì máa wọ padà wá síbi wáyé wá fi ṣe àwọn iṣẹ́ bí tó máa ń ṣe láti bẹ̀rẹ̀ tó dẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí she's just trying to justify a nonsense. she's just trying to justify her devious, you know, behavior. We all know her very well, and I'm glad tó mọ̀. ní láti ròyìn The volume is okay. I'm the one talking, you know, slowly and, you know, I don't want to raise my voice. I'm actually tired. And like I said, this is not going to be a long one. The question remains, The family are so devastated right now. They feel helpless. Apart from feeling helpless, they also feel hopeless. Luckily, is threatening the, them. you see lókèlè mo sọ fún ẹ pé tó bá fẹ́ ṣẹ̀sìn fúnra rẹ ló máa dàgbò ẹ̀sìn ẹ̀ gbogbo kòtò tó bá máa jì sí kò sẹ́ni tó máa bẹ́ẹ̀ gbẹ́ ọwọ́ ara ẹ ló máa fi gbẹ́ gbogbo kòtò yẹn pátá tó máa jìn sí láyé èyí tó gbẹ́ fún lágbájá tó gbẹ́ fún tàmẹ̀dùn tó gbẹ́ fáwọn ọmọ ẹ̀dá ẹgbẹ́ tí wọ́n ṣe dọ́kàsí fúnra rẹ ló máa jẹ sínú ẹ ọwọ́ rẹ ló máa fi gbẹ́ kòtò tó máa wọnú ẹ fúnra rẹ kò sẹ́ni tó máa bẹ ẹgbẹ́ ìṣe máa ń tẹnumọ́ fún ẹsẹ̀ pé ọ̀bọ ló máa para ẹ nǹkan táwọn ẹbí folúṣọ béèrè tó fi ń threatening life wọn kò tí ì pọ̀ jù gbogbo wérewère tó ń ṣe yẹn kò lè ràn kò lè ràn negligence or fencing on his own from you to someone that you knew quite well we were vulnerable. When you knew quite well that this lady was vulnerable, you knew quite well that she's a bit, you know, unstable. Negligence, eh? wickedness in way vindictiveness dark art ẹ evil don't ń direct ilé ayé ẹ e. òun ló mú ẹ e lọ tí oorun ara ẹ bọ láti fi ẹni ẹlẹ́ni jà ẹ e kì gauge remember you've done it here to me before Tell lọ gbé ọmọ tí ara ò yá tó wà bed tó wà lórí sickbed then Bùkọ́lá Ṣàdàrí tẹ́ ẹ lọ bẹ̀rẹ̀ sí ní fòòró ẹ̀mí ẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́jọ ṣe ẹ ṣiṣẹ́ ọmọ yẹn náà nìyẹn tẹ́ dààmú ẹ̀ kù ẹni kó lọ máa ṣe fídíò up and down ìpá máa ń fọwọ́ ara parẹ́ ní o gbogbo ẹ̀dá tíyàn bá dẹ̀ ti ń lé lélé láyé tíyàn ò bá lókìlì béèyàn ò bá ṣọ́ra èèyàn á sáré àsápojúdé o ní any genuine plan fún ẹbí yẹn from the one you never had you know any empathy at all for this particular lady ṣọ́ra àwọn tó máa ń fipò ń ṣe power tussle wọ́n kàn máa ń wẹ̀ bí àṣírí ẹ̀dá ni because tó bá ń gbọ́ pé kò lọ fàáfà Dorcas ó lọ fà ó lọ fà wọ́n débi kan máa sọ pé ó lọ fàáfà nínú ayé tó bá jókòó tó bá jọmọ bíbí ire ni jókòó kó count nǹkan tó pè ní achievement láyé gbogbo ohun tó máa ń jọ ẹ́ lójú tó máa ń rò pé achievement now nígbà tó gbéyàjọ ìbejì lọ lójú ara ẹ̀ ó score point bí èèyàn gidi gbogbo ẹnu ẹ tó máa ń mọ ṣabaṣaba kó tó rìn wòwò wọjà you know ó wá kí ló ń ṣe tó tẹ mo rí kan tó tún ṣe tó ṣe bí arìndín báyìí tó ní mo dẹ̀ mo dẹ̀ máa lọ sọ́dọ̀ kábíyèsí olútorí ṣóyá wèrè ni ó ti dó rìndàn rìndàn mọ́dọ̀ tí okó tó ń dó lẹ́kọ̀ọ́ àbáwọn ètò fi ṣẹlẹ́yà fòwò ẹṣẹlẹ́yà lórí social media because ó jọ pé o ò nọ́mà mọ́ tó bá nọ́mà o wọn ò ní máa bú ẹ po ọ̀rọ̀ pé ìwọ ló ṣokùnfà ibi ìyábejì ṣe kúkú àìpé ọjọ́ ìwọ ló neglect ẹ ìwọ ló isolate ẹ tí n bá dé kóòtù máa tó n bá ti bí yàrá ìyá ìpín lápò bàbá ẹ rè sú èmi máa sú àwọn tó kó èmi ní kẹ́ máa sú ẹ jẹ́ kí èmi wọn wá fèsì ẹ ibi tó o pè ní nàìjíríà tí yàrá ìyá ẹ fẹ́ fi ṣe lẹ́yìn mo sọ fún ẹ díẹ̀ mo ní màkẹ́ ó máa dèwọ̀ fún ẹ at some point wà á fẹ́ lọ àyè á máa kọ́kọ́ ṣe gìgì ọwọ́ ara ẹ ló máa fi ṣe o ló máa fi kó bára ẹ ibi tọ́bọ ẹ ti ń torí igi bẹ́ẹ̀ mọ́gi tó ti ń rògbò yóò superior ibi tó ti jámọ́ kankan nu ayé yìí ibẹ̀ náà ló ti máa ti ara ẹ débẹ̀ wọ́n ní kó wá give account ó bẹ̀rẹ̀ sí ní dọ̀rọ̀ rù also kí ló ní láti hide ọlọ́run yọ gbogbo fídíò tó ṣe ìwọ ló ṣe fídíò ló sọ pé ó wà unbothered nípa ikú ẹ pé you don't give a fuck ó dẹ̀ tún wọ́n àwọn èèyàn pé kán jẹ́ má forí ara wọn gbé ikú oníkú wọ́n jẹ́ má kó bára wọn ṣé èyí tẹ́ ẹ dìílẹ̀ rò pé ó tún máa ṣẹ́kù ẹlòmíì àforígbé ibi tẹ́ dìde wọ́n ní kéèyàn kankan má dìde ìrànlọ́wọ́ sí ìdílé yẹn mọ́ kán má bàa forí ẹrú ibi tẹ́ dì àánú ẹ ò ṣe mí ológun náà kan lọ̀rọ̀ ẹ̀ tó ń bá wọn sọ̀kò wọ́n bá dá padà sínú ilé ẹ̀ ìgbà òkú abáyọ kan tó gbé dání ó ń ṣeré gèlè ọmọdé yìí eré gèlè tó ń ṣe bọ̀ láti ìlú òyìnbó mo sọ fún ẹ pé ìjọ́ tó máa lọ sọ́jà mọ́ńkì ẹ̀ tó ní padà wálé mọ́ èkó ló máa ti ṣàgbákò ẹ̀ wọ́n ṣe ń bẹ́ẹ̀ ṣe lólóyìnbó ńlẹ̀ yìí ni ibi tó o ti máa fọwọ́ ara ẹ̀ ṣe ra ẹ̀gan ló dé yẹn tí o ò bá kí ń ṣe ìkà ọmọ alétílápá táyé ẹ̀ ti bàjẹ́ o ò fi ọjọ́ kan lé ayé ẹ̀ ní sober reflection rí tọ́ bá léèyàn wà ayé èèyàn bàjẹ́ lójú ayé èèyàn Dorcas Adéyínká ìwọ láyé ẹ̀ bàjẹ́ jù ìjọ́ tó ti rin ìwòwò wọnú ọjà kó tó di pé wọ́n lọ ń ṣògùn fún ẹ pé kó lọ máa ta bánà káàkiri pé gbogbo ibi tí wò wẹ tó jù káàkiri dé láyé ẹ gbogbo ibẹ̀ ni kò ti lọ máa polówó ara ẹ ta ni o mọ̀ pé wọ́n fi ṣiṣẹ́ fún ẹ ni a mọ̀ pé ọmọ díẹ̀ tó ń lé oògùn máàkù ni ìgbà wo ni kò ní wọlé wá fọmọdé tó bá ti sáré àsápojúdé jù bí títí ẹ ìgbò tí rìn wòwò wọjà tí o ti lè ní remorse tí o ò ní sober reflection tí o ò lè sọ fún ara ẹ pé o fọwọ́ ara ẹ bà ara láyé jẹ́ tó jẹ́ pé níṣe ni ò ń shift blame kiri kọ̀ràn kó jókòó kó rori ara ẹ pé irú àṣìṣe irú ìwàkíwà wo ló wù yìí oró lórí burúkú tó fi ṣèyá lọ́dá side ẹni títí ẹ ti jóná táyé ẹ ti bàjẹ́ ó máa ràn ẹ́ lọ́wọ́ títí àá fi bàjẹ́ sórí gbogbo ilé ìtẹ́jọ́ ló ń pè sórí ṣó tatiliti tatiliti yẹn tó ń bá padà play ṣó yẹn fún ẹ bó ṣe ń ṣe bí alára yẹn tó ń sọ fún ẹ pé àbíkẹ́ yẹn wá padà lọ́wọ́ ìgbà tí ó ṣe ẹ̀wọ̀n ọ̀sẹ̀ kan péré lẹ́kọ̀ọ́ sórí bó ṣe gallivant bó o bá ṣe bẹ́ẹ̀ jìn sí kòtò ikú bó ṣe máa gallivant sample lórí yẹn o ò wọ kòtò inú olórí burúkú tó fi pè ní godmother ṣúrí bó ṣe dùn gbogbo ohun tó ń wù ú lẹ́yìn ilẹ̀kùn náà ni pé kó ṣàgbákò kó ṣe gbogbo ètò ń tutọ́ ẹjọ́ ń tutọ́ funfun síta tẹ́ fi dúdú sínú fúnra yín yẹn ẹjọ́ ń dẹ̀mọ̀ fúnra yín ni ìwọ fúnra rẹ̀ ò mọ̀ báyìí ẹ ṣe máa bàjẹ́ tó máa fọwọ́ ara ṣe rẹ gbogbo ọ̀kà tó ṣe fóun tó máa gbé ojú ayé ẹ̀ ṣẹ lórí ẹ̀ ní gbogbo èrò ọkàn ó ń gbà tí wọ́n fún ara ẹ̀ ti jọ ọmọ tí ò ní làákàyè ó ṣe àṣìṣe bàǹtàbàǹtà báyìí ó dẹ̀ jókòó tì ó tún lẹ́nu nígbà tó lọ gbé um, kí náà ti ń pè dìde um, ẹ̀gbọ́n bàbá àbèjì kí ló rò pé ó fẹ́ ṣe nínú ọ̀rọ̀ ayé ẹ̀ wàá fẹ̀ tẹ́lẹ̀ wá lọ́ọ́ máa palàpalàpà wọ́n ní ó fi ìkà ìmọ̀tara ẹni nìkan because if it's not all about you ò ní fi pé anything ni kọ́ lè fi ta kite níbi tá yí ẹ bàjẹ́ dé ó lọ gbé ẹni tó sick ẹni tí o mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ tọ́jú ẹ láti inú NGO kan tára ẹ̀dẹ́ ṣẹ̀ṣẹ̀ ń yá ìwọ fi pé yẹn nìwọ máa jágbà ò mọ nǹkan tó tún lè ṣẹlẹ̀ ńgbà táwa gbé tá a rí bó ṣe rí tó gbé lọ sọ́spítù tí wọ́n tọ́jú ẹ̀ ó lọ́mọ méjì lọ́wọ́ ó mọ̀ọ́mọ̀ tó fi bá yá rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ yẹn o ò ní géèjì tó bá fẹ́ jà ìyá ò lè bá ẹ sọ̀rọ̀ bàbá ò lè bá ẹ sọ̀rọ̀ o ò lólùbáwí àwọn tó kójọ àwọn tó máa fọwọ́ ara wọn bá yí ẹ jẹ́ tú ni àwọn wo ló máa every time ni máa ń bí ẹ pé ṣé o máa actually fi òpèsè ẹ̀ tẹ́ wà láàrin wa ẹgbẹ́ yẹlẹyẹ máa ń wọ̀tọ̀ ká má dá ẹ lóhùn ká kọ́ rọ́ra wà lórí àga ọlá wa a kì í ṣẹgbẹ́ baba ńlá kó baba bàbá ẹ̀ wà láìtàlẹ̀ òkò fẹ́ sórí èṣù tó ń ọpẹ́rẹ́tì láìfẹ́ ó ṣòro fún kan láti jẹ believing ó máa dọ́rùn mọ́tò níjọ́ tó bá máa jẹ believing wàá fọwọ́ rẹ̀ ṣera ẹ̀ gbàbí ṣe sọ fún ẹ òun lé nǹkan tí ó lè ihun tó o ṣe fún Folúṣọ́ nígbà tó o gbé e lọ ó ti dòkúlẹ̀ ni o ìwọ ò rí amóhun lè rí ẹ òkú ọ̀run lè gbọ́ gbogbo ohun tẹ́ ń sọ. So ẹ̀yin lè má rí mọ́ àmọ́ òun ń rí yín nítorí ó ti fi kú ṣàgbà ṣòye ẹ̀ gbogbo ètò bá sọ mọ lẹ́sẹ̀ tí ò ń ṣe títí ẹ̀ á bí ẹ lójú oorun á bí ẹ lójú ayé ìsìnkú ẹ̀ á bí ẹ ìsìnkú ẹ̀ á dà ẹ́ láàmú lọ́ka sàdéyìnká ìsìnkú folúṣọ̀ yábèjì á dà ẹ́ láàmú ò ní nísìmí àfi bó o bá bọ́ta sọ̀rọ̀ ẹnu ẹ̀ nígbà tó fi wàdùwàdù ìwà ìkanú ẹ̀ tó lọ fi gbé ọmọ lọ́mọ ó yà lọ́dọ̀ ẹbí ó yà lọ́dọ̀ ará ó yà lọ́dọ̀ ará àdúgbò ó dé pọ́ǹtì kan ó yá òun àti ọkọ yìí náà ó yà lọ́lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ kan ló fi mú lọ́dọ̀ cas ó gbé lọ fódìdí oṣù mẹ́ta ìwọ àti mánéjà ẹ̀ wọ́n wá gbé e sórí ọmọ ọlọ́mọ tó lọ gbé bọ́tà yẹn mo sọ fún ẹ pé o máa máa wẹ́wọ̀n síra ẹ lẹ́sẹ̀ ọmọ máìnà tó lọ gbé sórí wọ́ọ̀lù ẹ̀yìn tó ní ó ń sọ kinní kan o máa máa wẹ́wọ̀n síra ẹ lẹ́sẹ̀ ṣé mo pàànà o wà níbi tó ti ń sunkún olórí burúkú káàkiri tó ní pé àbíkẹ́ ló lọ gbé ta ló ní mo lọ gbé náà sùrájù tí ò wá ṣe pé èpè tó ń jà ẹ́ láti inú oyún èpè yẹn máa jà ẹ́ jáde láyé náà ni so èmi tí mo jókòó ń lo òyìnbó ni mo ti lọ gbé sùrájù mo mọ̀ pé ó ní obsession fún mi gbégun bá ń lọ lórí burúkú ẹ̀ lójú oorun àbíkẹ́ ni bọ́n bá ṣe èèmbì kan sí àbíkẹ́ ni bó o bá máa kọ́kọ́ dókò láti ìmájúrò ìtàbíkẹ́ dó bó o bá máa fọkọ láyé láti ọkọ yẹn wá lò fẹ́ o mi lọ sáàrin àwọn àbírùn yọkọ rí èmi ò kì í fi àbírùn ààyò mi ò lè fàbírùn èmi sì dókò dọ̀tí bíi títì ẹ̀ ò lajú dò gbogbo ohun tó dó lórí kan nìyí okó dọ̀tí tó ríyàn láyà tán gbọ́dọ̀ gbọ́ ni o tún kúrò níbi tó o tún kọ́ntínú ìbáṣepọ̀ àwọn ọ̀gbà yẹn báwọn èèyàn ṣe bá ẹ wí tó lórí burúkú tó fi ṣe yà ìyẹn sáwèrè tóun náà fi bú ẹ dáadáa pé ewé dodo pa tó bá jẹ́gbà yẹn ló ní ìyá lólùbáwí gbogbo gànràngàn lórí burúkú ara ẹ yìí á ti lọ́lẹ̀ kò síbi tó o lè dé láyé bí ṣe sọ fún ẹ pé kò sí bọ́n ṣe máa ṣe bòlú ẹ tó nírùn gbẹ ibi la máa wà ó máa tó fi kíní oyè wèrè tó dé yẹn ó sì máa wá fi jà rẹpẹtẹ tó máa gbélẹ̀ wọ́n ti tàn ẹ́ wọ́n lọ́pàá àṣẹ yẹn bínú ẹ bá dáa ló máa jẹ́ bínú ẹ ò bá dáa kò lè jẹ́ fún ẹ ìwà ìkà tó wù káàkiri kò lè jẹ́ onísinmi o máa yẹ ọmọ lọ́mọ ó dá légbodò ó tún gbọ́ ọlọ́pàá wọn lè sọ pé o fẹ́ sùn bó bá bí baba ńlá kó bàbá ẹ̀ rè gbé ọlọ́pàá dìde èmi máa tó kàn ẹ́ lára ó mọ̀ pé mi ò ń sọ oṣù mẹ́rin ló ló máa lò mo dé ti bẹ́ẹ̀ káùntì ìgbà tí mẹ́rin yẹn gbọ́dọ̀ lapse ṣebí tí ẹni pé kí n bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ó ló fẹ́ ṣẹjọ́ torí mi mọ̀ nǹkan tó ṣe tó kó wá báyìí tó jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ mo ti challenge jẹ́ fódìdí three years pé bọ́ bá bí ìyá láyé àti bàbá ńlá kó bàbá ẹ̀ rí sùn èmi nílùú òyìnbó yìí then sùn mi lẹ́kọ̀ọ́ ṣoré yìí ti wà àti òpùrọ́ kí lorúkọ ìkejì ẹ oníkà tó ń gbí ìgbàdo sínú oko òpùrọ́ sínú kinní kan tálábò sí máa dá abáná òpùrọ́ yóò gbìn lá oníkà yóò gbìn gbàdo òpùrọ́ yóò gbìn lá oníkà yóò gbìn gbàdo sínú oko tálábò sí máa dá o inú oko ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta orí burúkú tẹjọ ń ṣe yẹn èyí tẹ́ ẹ plan yẹn ò work because ibi tá a máa wà rí tẹ́ máa ṣẹ̀ sí ẹ̀ gidi pursue me correct anywhere tó bá choose in the world jẹ́ kí n fìyàn tèmi gangan jẹ́ wọn o wọ́n ló gbéyàn pa tó fi kú ó wá ń bá wa rojọ́ kábíyèsí kí ló wá pẹ̀lú àwọn ọba kábíyèsí kí ló kàn wá pẹ̀lú ọba níbi ṣọ́rọ̀ ọba là ń bẹ̀ sọ olóòbá lọ sọ́dọ̀ bàbá olùtorí kí ni bàbá onítorí ní ṣe pẹ̀lú wọn pé o gbé èèyàn pa tẹni yẹn fi gbẹkú mọ́ abẹ́ kíá ẹ̀ òun sọ̀rọ̀ mo dẹ̀ máa lọ rí kábíyèsí lùtorí ṣé rìndọ̀rìndọ̀ tuntun ń dààmú ẹ ni o ti ponú ni o tó dárìn ìdìmọ́kò ni wọ́n ló tìyàn mọ́lépa ó gbépa isolate ẹ̀ fáwọn ẹbí ẹ̀ títí tó fi kú ó neglect ẹ̀ títí tó fi kú ó fìyà jẹ tó fi kú ó wọ kúrò níbi tó ti rí ìrànlọ́wọ́ ó brag lórí social media ó fọmọ ọlọ́mọ ayé ẹ̀ta chess ní màá tádàn kárẹ̀sì níta rí ṣé ó yá wèrè ni tó bá kúrò nítorí kó lọ sọ Ifẹ̀ bó o bá tún kúrò o tún lè lọ Jẹ̀bú ṣó yá wèrè ni kí náà bí ẹ kí ló fi ń dáhùn ti rìn dín ní cause àmọ́ ah, nǹkan tí o máa lọ sọ́dà mo dẹ̀ mọ kábíyèsí nítorí mo close mọ́ wọn does that make sense to you are you sure pé kò ń ṣe pé bóyá wèrè gidi tí ń actually certain fẹ́ because when people tell you pé o oh, normal léèyàn schizophrenia ń bá ẹ̀jà o máa ń because lọ gbọ́ fídíò tó ṣe ni pé I know kábíyèsí nítorí you think I don't know him what has that got to do that's one of my royal father Does that I hold in I asked him when you used to drag them. I don't care. I told you that is a thing of joy for a mere because láti rí ìwọ olóbùkún tó péré ni almighty untouchable pé gbogbo àwọn bàbá tó o bú yẹn bàbá ńlá kó bá bá ẹ lọ fẹnu gbólé ṣáàgá ti máa jókòó síbẹ̀ náà máa fọ́mọ àlè ara ẹ̀ pọ́à mo ní kó tú dànù ìwọ ẹ ò dé gbogbo ohun tó fẹ́ fi lé ayé ẹ lé yẹn ohun tó máa wa lórí ìjókòó ni. You think life is all about social life? Just jumping from one person to the other? No. Ibi máa ń ṣakọ bíi ti máa lọ ni. Gbogbo àwọn ibi tó ń sọ yẹn gbà mí tán bá tún rí mi wọ́n where have you been? Jẹ́ ká rójú ẹ̀ ọmọ mi. Ìwọ máa bẹ̀bẹ̀ lọ́bẹ̀ bó ṣe ń bẹ̀bẹ̀ gba gbogbo nǹkan. Tẹ́ eye service ìwọ ló chip jù láyé yìí o. Ó ń ṣe ọmọ self dignity ìjọ tó ti rìn wòwò wọjà value ti já lára àtobìnrin ìjọ tó ti dódòkúdò àtìyàwó ilé alágbèrè tó bẹ̀rẹ̀ sí ní fọ́ òbò ara ẹ̀ kiri from one married man to the other lórí social media tí gbogbo wọn ń bọ̀ ta àtàwọn tatálẹ́tẹ̀ tí gbogbo wọn ń sọ mo ṣe máa ní káwọn ọwọ́ the other room wá ṣe wánkì wánkì níwájú àwọn ìyàwó àwọn ìjọ yẹn ló ti dẹni lẹ́lẹ̀ iyì ò sí lára ẹ gẹ́gẹ́ bí obìnrin so kí ni wọ́n bá ẹ sọ kí ló fi ń dáhùn wọ́n ní kí ló ṣe fún Folúṣọ̀ irú ìyàwó ló fi jẹ́ ó ń bẹ́bọ̀ tó ń bá wa sọ̀rọ̀ lọ́ba lọ́ba dé so crazy ni mo ma máa fìlà tó fi jóyè ló ṣe máa padà wá fi ṣẹlẹ́yà ṣẹ̀sìn bí ó ṣe ń fọ̀mù fún wọn ó jẹ́jẹ́ kó mọ̀ pọ́mọ ojú òpó bẹ̀rẹ̀ Ìbàdàn aṣájátijàti tí ò láǹkórí tí ò lẹ́kọ̀ọ́ fẹ́nikẹ́ni ìjọ tó bá gùn ẹ̀ ó máa ṣe máa fọwọ́ sí fìlà orí ọba àwa aṣọ tó lórí burúkú ìyá kan ẹjọ pera yín sórí fún yẹn náà ni ó ń jẹ lọ sí ẹ wọn ní mo dárúkọ àwọn bàbá kan yẹ kẹkẹ mi kẹyìn mi bí n bá jọ ọmọ àlè olórí burúkú bí ọmọ akó warapa bí ẹ̀yin méjèèjì yẹn èmi á ti kọlù wọn how to wá bú wọn a máa àtàchì wọn mú ẹ so that wọn àwọn náà lè bá wa bí ẹ ṣó mọ̀ pé ní bá bí ni tó mú ni tira pé kábíyèsí o ọbọ ológùdọ̀ fògùdí ọjọ́ta o wọ́n ló lóye yín déèyàn mọ́lé pa tó fi kú ẹ bá wa bí kí ló fi kan kábíyèsí náà jimdim akínwùmí fàṣọlá abukẹtẹ ẹlẹẹfi jóye ọ̀tún yèyé amúgbálẹ́gbẹ̀ whatever a ní kí ló fi ṣe ọmọbìnrin tó ń jẹ́ ìyábejì yẹn tó fi kú kò ṣe pa àmàwá drag wọn bí wọ́n ṣe ṣe a ní náwọn non-sponsor fracas a kì í ṣọmọ àlè bíi títí ẹ tó fọwọ́ sí jíwèé lé bàbá ẹ gbogbo ọjọ́ tí n bá débẹ̀ kí n lè wọbẹ̀ lọ kí wọn pé bàbá èyí tá a sọ bí ká tún nà pé ẹjẹ ẹsẹ àwò òun la tún nà lẹ́wájú yìí kan tún bá wà dá pé bàbá kí lẹ́rù kó fi ṣe ọmọbìnrin yìí a ní ṣerú ṣe tí wọ́n ṣe yẹn gbogbo ọ̀rọ̀ tó ń pa káàkiri ojúṣàájú tó ń ṣe yẹn kò lè rán you know I keep telling you wọ́n ní kí ló fi ṣẹni tó kú òun bẹ́ bọ́ta pé let me tell you do you know I can see, I can literally sue you for bringing out my nudity èmi mo bọ́ pátá ń di ẹ̀ ogun ọ̀run ló jábra ẹ̀ ogun ọ̀run ló gba pátá ń di ẹ̀ ogun ọ̀run ló rìn ẹ̀ níwòwò sáàrin ọjà níbi tó ti fáwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ sìn ṣé bọ́dún tó rìn wòwò wọjà lọ́dún tó gbé madam adébíyìn pé àǹtí bíyìn pé tó gbé wá tolúwa ṣẹ̀sìn àwọn ogun ọ̀run náà sì bọ́ sínú ilé wọ́n gba pátá díẹ̀ wọ́n já bra ẹ̀ wọ́n jẹ́ kó rìn wòwò wọjà ó lọ́ọ́ fi òbú ara ẹ̀ ṣẹlẹ́yà foríṣiríṣi ọkùnrin báwo nìyẹn ṣe kàbíkẹ́ he only shows the kind of wayward girl you have always been because this was the year I mean I'm sure you still claim to be married till now yet you were caught with several married men fornicating with them online they all came out it wasn't me that asked them to talk. So when you throw, when you were removing your bra, your pants, and putting video on yourself, was it Abike you were calling? You were busy calling another man, another married man's name. In the video, you were saying Shola. In another video, you were shouting Tatalata. You were calling the whole lot of them. Bra Shegun is there. Shegun Latono is there. Shola is there. Your brother is there. So how is it Abike? and tó bá dé wàá rú lójú stop being foolish just do it once nuisance stop bragging you make the sound of it you put out my nudity it's ridiculous cause some sensible people there should ask you how did she see your nudity is she a man did she request for it was she your gay friend or how are you alleging her of releasing your nudity Just go ahead and tell them how wayward, how prom, prom, promis, prom, promiscuous, promis, promiscuous. Mm. You have always been a promiscuous lady. Extremely wayward. As soon as you got out of that scenario, you jump into another dirty one. síbẹ̀ ọlọ́run ò tún bu àṣírí ẹ̀ ó tún ṣẹlẹ́yà mo pé tún gbé gbogbo yẹn jáde pẹ̀lú evidence till this your nudity was re released by your numerous married men, you were still denying that you don't know anything about it. The same way we expect you to deny whatever it is you have with Yabage. You never admitted that you were promiscuous with other married men online. You lied to those your men friends, your numerous men, married men started sending it about. You lied. You want me to come back and play the video where you said there's nothing like that? Don't mind that. You're such a pathological liar. You have no conscience at all. You don't have empathy for yourself. If you do, you will save yourself some headache. ọmọ ọmọ sọ pé bá pọn kíran kò méjì tó ọmọ kíran kó o tó bọ́ ara ẹ̀ sí wòwò pọ́nbélé níwájú ọkọ lọ́kọ kó o sì mọ pariwo lórí fídíò bí wọ́n bá tẹ̀ ń jọ́ ọkọ lọ́kọ ṣe béèyàn máa jídó o gbé live fóònù o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní báwọn kọ́lé ọlọ́kọ lẹ́sùn o sì ń pariwo orúkọ wọn nu fídíò o sì mọ̀ pé àwọn ìyàwó wọn ń bẹnu lé yẹn àbí àgbọ̀bí tí wà àti ṣọlá ti ń ṣe ṣé kí n ra Christmas tree àgbọ̀bí bá mi fọwọ́ pọnyàn yẹn àgbọ̀bí tí ṣọlá sọ pé tóun bá ní kóun kó wá lá okó òun ọkọlé ọlọ́kọlé ṣé rántí sọ gbogbo yẹn fáwọn òbí tó ti ń parọ́ mrs pinkarile are you sick so why are you putting my name kokomi the the the what you could do is just kówó yẹn sílẹ̀ gba lọ́ọ̀yà kọkàn ní kán wá gbé mi rú London àbí kán wá gbé mi ní kíni pókè we are suing you for Dorcas Adéyínká o so that sin á bẹ̀rẹ̀ all over again. Oh, wá ń tiẹ̀ lójú sí kò lè tiẹ́ lójú o mo sọ fẹ́yàn kan pé tó o bá rí sọjí sọjí o ṣe ló gbé tó mọ̀ pé o lọ parọ́ ọmọ ni tó bá bọ̀ ẹ́ lọ́wọ́ pé òun fẹ́ gbèjẹ́ ẹ̀ sì wà tún gbà lọ́wọ́ ibi tí ayé ẹ bàjẹ́ dé tí ò ní ojú tì tó ń bá láyé èèyàn bàjẹ́ ni ayé ẹ bàjẹ́ ju tí Tókunbọ̀ lọ times ten tó bá fẹ́ gbọ́ ó ṣe jẹ́ yín tó o worse jùlọ in wickedness in evil ẹjọ́ ń train ara yín ẹjọ́ ń ran ara yín lọ́wọ́ ni tó ń bá lára ran bọ́ǹbù lọ́wọ́ wọ́n ní kí ló fi kan ìyá tó gbé lọ láti 2022 tọmọlọmọ fi ń gbẹ tó ń rù kí lẹ fi kó fún kó ẹ̀dọ̀ ẹ̀ tó wá jálẹ̀ lókù ní tó ti gbẹ tán ní October 2023 tó bá jẹ́ lóòótọ́ ló ní passion fún àwọn tó kù díẹ̀ káàtó fún ṣebí kò yẹ kó jálẹ̀ lásìkò tó sick ẹbí mélòó ló pè ilé ìwòsàn mélòó ló gbé lọ orí Facebook tó ti wá jagba ǹjẹ́ ó padà síbẹ̀ pé ẹ gbà ó kán gbà ẹ́ o ọmọ yìí ń wù ní ó ń rù ní ó ń gbẹ ni gbogbo hospital táwa gbé lọ pátá mo hope because o rántí picture tí yabeja tàbábejì wà lọ hospital tí wọ́n ń sọ̀rọ̀ nínú fídíò láti ibẹ̀ tọ́dọ̀ ń tọ́jú ọmọ wọn ta ló ṣáná sí kámẹ́rà fún ìwọ tó ṣe máa sọ pé gbé kámẹ́rà jáàdóra wà gbé kámẹ́rà ṣọlá ṣọlá gbé kámẹ́rà jáàdóra wà gbé kámẹ́rà ó di pé kọ́ ẹ ṣọmọ lọ́mọ báṣubàṣu ò wá lè gbé kámẹ́rà kámẹ́rà tó lè gbé sójú di àtọ̀mú ẹ fáwọn ọkọlé ọlọ́kọlé tó ń bá sùn kiri Dorcas Adéyínká ó di pé ó wá di pé ẹ kó fún èèyàn kọ́ ẹdú ẹ sọ́ di kòròfo ò lè gbé kámẹ́rà mọ́ káyé wò Fodúṣọ́kọ tó kú under your ìgbà tó o gbé lọ fódìdí oṣù mẹ́ta kò ń ṣe kínní o sórí wọn máa ṣe àwọn àṣírí kó ìyá ànídàbọ̀ ẹ̀ bẹ́ẹ̀ yẹn díẹ̀díẹ̀ la màmá yín jẹ kò sí nǹkan tó lè ṣe fún owó mo sọ fún ẹ pé àwọn ibi tó ń rìn sí ń dùn mọ́ mi nínú àwọn ibi tó ti máa fínísà rẹ̀ pátápátá ni wọ́n ń bí ẹ pé èèyàn kú oní wọ́n ń jowó oyè oyè ajẹrẹ wo ni bàbá àtìyá ẹ jẹ tí wọn jẹ wẹrì nílẹ̀ Yorùbá wò fìlà mímu nítorí mo ti gbé jáde decoration lásán gan mi ṣe síbẹ̀ yẹn bọ́ bá gbọ́ decoration ìwo la fẹ́ wọ̀ lọ gbogbo ilé tó ọmọ ojú ọ̀rọ̀ lárí tó kù díẹ̀ tó dé fìlà ó yẹ sórí jíǹsì àti g-string kò ní torí pé ojú yìí kò ṣe gbogbo èèyàn ló máa rí játijàti bí ọmọ ojú ọ̀rọ̀ lárí bíi títì ẹ̀ ayé tẹ́nìkan ń yọ̀jẹ̀ orin yẹn ayé tẹnìkan ń yọ jẹ tẹnìkan ń yọ jẹ ayé tẹnìkan ń yọ jẹ làwọn kan ń jẹṣù àbí ẹni ń jẹṣùn ayé táwọn èèyàn kan rọra ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wà tí wọn rọra ń yọ jẹ nǹkan wọn òun ni wọn gbé sórí ló tọná sí gbogbo láòsìpìkà sẹ́nu ẹgbà mi ẹ wá worú ayé tí mò ń jẹ o torí wọn jẹrú ẹ ní bàbá ẹ rí mi wọn bá ń jẹ òun ní rí àsẹnìkìn special hmm? kò sí nǹkan kan tó wà spectacular nípa ẹ̀ ìdààmú àìrójú tó bá ìwọ ń gbà tẹ́mi joyè ìwọ compare ìsísìn sí èmi ó mọye ṣó tó ṣe fún mi gbà tẹ́mi jẹ oyè ni ìwọ ni kọ́kọ́ gbogbo àwọn òsínwìn olórí burúkú tẹjọ ń ṣe pé oúnjẹ owó ẹ pẹ̀lú yẹn oúnjẹ owó ẹ gan o ṣe ti padà lọ́wọ́ gbogbo ṣó tẹ ṣe fún mi ẹ wá bẹ̀rẹ̀ ayín padà pé ta ló ta nínú yín ẹ̀sìn ló ṣe nà ó yẹ bó ló jẹ́ oyè baálẹ̀ ọba gan fẹ́ joyè ìyẹn ò ní kó yí padà